aláròye máa wí o. ìṣèjọba ìdákọ́ńkọ́ tí ààrẹ Tinubu ń ṣe yìí máa kó bá orílẹ̀-èdè Nàìjíríà Ali Ndume ló sọ bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá sẹ́nẹ́tọ̀ Ali Ndume ti sọ pé ìṣàkóso ìjọba ìdákọ́ńkọ́ tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ń ṣe máa ṣàkóbá ńlá fún àwọn èèyàn orílẹ̀-èdè yìí láìpẹ́ ó ní irú ìjọba tí ààrẹ Tinubu ń ṣe ni pé ìwọ̀nba àwọn àyànfẹ́ rẹ̀ nìkan ló fààyè sílẹ̀ fún láti fojú kàn lásìkò tó bá fẹ́ èyí tó sì léwu gidi ọjọ́ Ẹtì Friday ọjọ́ kejìlá oṣù keje ọdún yìí ni Ndume sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa gẹ́gẹ́ bó ṣe wí ìṣèjọba ìdákọ́ńkọ́ ni olórí orílẹ̀-èdè yìí ààrẹ Tinubu ń ṣe lọ́wọ́ yìí kò sẹ́nìkan tó lè fojú kàn án àwa tá a jẹ́ aṣòfin àgbà nílùú Àbújá pàápàá a ò lè fojú kàn án àwọn mínísítà rẹ̀ wọn kò rí sójú ìwọ̀nba àwọn àyànfẹ́ rẹ̀ kọ̀ọ̀kan nìkan ló fààyè gbà láti jíròrò pẹ̀lú rẹ̀ lásìkò tó bá fẹ́ èyí kù díẹ̀ káàtó fún olórí orílẹ̀-èdè bíi ti Nàìjíríà wa yìí àìmọye nǹkan làwọn aṣòfin fẹ́ bá a sọ ṣùgbọ́n a kò láǹfààní láti bá a sọ̀rọ̀ lásìkò tá a fẹ́ bẹ́ẹ̀ kẹ̀ ìlú ò fararọ mọ́ ojoojúmọ́ ni owó ọjà tí ẹnu ń jẹ ń gbówó lórí sí i àpẹẹrẹ ohun tí kò dáa sì lèyí fún orílẹ̀-èdè tó kún fún wàrà àti oyin bá ò bá ṣọ́ra ṣe ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wá dàbí tàwọn orílẹ̀-èdè bíi South Sudan àtàwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé ìyàn àti ebi ló ń pa àwọn ọmọdé wọn níbẹ̀ báyìí kókó ohun tó yẹ ká tètè ṣe lásìkò yìí ni bí ìjọba ṣe máa pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fáwọn aráàlú èyí ṣe pàtàkì púpọ̀ nítorí pé ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ náà ti fẹ́ di nǹkan bàbàrà láàrin ìlú báyìí ààrẹ Tinubu gbọ́dọ̀ wá ojútùú sí òkè ìṣòro ọ̀hún ni ìyà tó ń jẹ àwọn èèyàn orílẹ̀-èdè yìí pọ̀ ju pé kí ààrẹ Tinubu fọwọ́ lẹ́rán kó máa wòran lọ Aliu ní pẹ̀lú pé ààrẹ tinubu ṣèlérí pé ìjọba òun máa gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó oúnjẹ táwọn aráàlú ń kojú kò sí ìgbésẹ̀ gidi kankan láti ọ̀dọ̀ ààrẹ láti yanjú àwọn òkè ìṣòro ọ̀hún ó wáá rọ àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó oúnjẹ táwọn aráàlú ń kojú lásìkò yìí kí nǹkan tó bọ́ sórí pátápátá adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín